إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسواجوا lórí ìdánilẹ́kọ̀ọ́ láti tírà Bulugh al-Maram min adillati al-ahkam títí al-Hafiz ibn Hajar al-Asqalani èyí tí a fi máa gbéyàwó ọ̀nà ni báàbù nawaqid al-hudud ọ̀rọ̀ lórí àwọn ìtí ó ba àlùwàlá jẹ́ gbólóhùn nawaqid plural ni ẹyọ kan rẹ̀ òun ni naqid naqidun nawaqid kí ni túmọ̀ naqid ní èdè lárúbáwá òun ni in tó tún kan àlùwàlá ta ti ṣe bó ti tọ́ àti bó ti yẹ kí ni àwọn nǹkan tí ó lè ba àlùwàláì jẹ́ tí ó tú àlùwàláì sọ àwọn nǹkan tó lè ba jẹ́ àwọn nǹkan tó pọ̀ ní ṣùgbọ́n a máa gbé ẹ̀wù ní sísẹ̀ntẹ̀lé ní ìbámu pẹ̀lú àwọn àhàdí tí àfá tí wọ́n kọ tíra yìí tí wọ́n mú wá عن أنس بن مالك رضي الله عنه قال لا تيضو أنس وما مالك قال وبكبا يا مسلم أني كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على أهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتودعون أخرجه أبو داود وصححه الدار قطني وأصله في مسلم تيوضو أنس أم مالك إكلا رمى الصحابي sàábí محمد صلى الله عليه وسلم kọ́lọ́ọ̀bá kó bá yọ́nú sí ó ní àwọn sàábí ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò rẹ̀ ala ahdihi ní àsìkò ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam yantaziruna al-isha tó bá kí wọ́n á jòkó sínú mọ́ṣáláṣí àbẹ́lòmí ilé ti lọlé yóò padà wá sínú mọ́ṣáláṣí lẹ́ni tó ń retí ìrun ìṣá ibi tó ti wà nú mọ́ṣáláṣí lẹ́ni tó ń retí ìrun ìṣá ẹlòmí ó tó gbénú wọn èyí tó jẹ́ àbúrò oorun hátà tásítọ̀rọ̀ oòrùn sùhóòrùn débi wípé orí wọn ò mọ mi ẹ̀mọ̀ pé ń gba mí èèyàn lè tò gbé tí orí rẹ̀ ò ní mì sẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn sàhábà radwanullahi alayhim ẹlòmínú wọn tọ́báláwọn ń retí èrùn ìṣá látìkọ̀ ànábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á hátà táàkìkọ̀rọ̀ oṣùwò débi wípé orí wọn ó mì sẹ́gbẹ́ kan lẹ́yìn yẹn tó bá di pé wọ́n wá gbé ìrùn dúró wọ́n ṣe ìkọ́ ọmọ àwọn náà dìde fún mayùsàn lòún wà láyà tọwọ́dọ̀ òòlù wọ́n dẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ láì tún àlùwà láṣẹ ó túmọ̀ sí wípé kátó gbé kò bá àlùwà lájẹ́ torí pé kálukó ba àlùwàlá jẹ́ ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam yóò pa àwọn sàábé láṣẹ ètò kalọ̀ tún àlùwàlá ṣe ṣùgbọ́n àìsọ̀rọ̀ rẹ̀ yẹn ó túmọ̀ sí pé nǹkan yóò ba àlùwàlá jẹ́ ẹlòmíì lè wò pé ẹ̀rí wo ló sọ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀ wípé wọ́n ń tó gbé àlùmbẹ́ nínú hadith ni pé ala ahdihi ní àsìkò anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam òun ló ṣẹlẹ̀ so nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ lójú ayé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kódà kí anábì sallallahu alaihi wa sallam gan fúnra ẹ má rí tó wá ṣe pé nǹkan tí ó àfẹ́kì ẹ̀sìn ni wá yóò sọ̀kalẹ̀ tí ó ní ìrì anábì sọ báyìí báyìí báyìí fún wọn gẹ́gẹ́ bí a ṣe ráwọn àpèjúwe mi tó ṣe pé nǹkan mi ò ṣẹlẹ̀ ní kọ̀kọ̀ àbí ní kọ̀rọ̀ ọlọ́run bóde tù síta fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so àìsọ̀rọ̀ ń parẹ̀ yẹn ó túmọ̀ sí ká tó gbé ní tí a mọ̀ sí anuas èyí tí a sí anuas oníkàtògbé àbí atina eléyìí la yanqudu al-wudu kò tó àlùwàlá tá a ṣe àlùwàlá wa ṣì wà intact náà aníká gbé àbúrò omi ni títọ́rún ẹni òun ni pé loss of sense that is kéèyàn mọ́ mọ́ tó ń ṣe mọ́ ó ti ṣẹlẹ̀ níbi títòrò that is làákàí ó ti di nǹkan tí ó wà covert ẹni yóò ní mọ̀ nǹkan tó ń ṣe mọ́ unlike títí ẹni tó ń tògbé òun làákàyè tí di nǹkan tó wà covered so yàtọ̀ tó ń bẹ láàrin àtìnà àwẹ̀ nuas kátùgbé wà náwó àti kásùn òun nìyẹn so eléyìí fi nílẹ̀ wípé tá a bá tògbé kò bá àlùwàlá jẹ́ tá a bá tún gbé kò bá àlùwàlá tá a ní kò bá jẹ́ tá a bá wá sùn kọ́ ká ní pé a tún gbé a sùn eléyìí inṣọ́lá a máa sọ ìdájọ́ ẹ̀ fún wa àfáàní hadisi sábà padà sun sọ́nà Abi àárín bẹ́ẹ̀ bákan náà al-Imam ad-Daraqutni rahimahullahu wọ́n ní hadith tó lálàáfíà ni wà á sùn fi muslim ibn hajar ó ní hadith yìí ìpìlẹ̀ rẹ̀ ó ń bẹnu sahih muslim ó ń bẹnu sahih muslim ní ọ̀nà oríṣiríṣi lára rẹ̀ ni pé uqimati sọ́lá wọ́n ṣe kọ́mọ̀ wọ̀nàbí sallallahu alayhi wa sallam yunaji rajulan òjíṣẹ́ ọlọ́run ọba ń bá arákùnrin kan sọ̀rọ̀ ìtànpẹ̀ ní alìmọ̀nàjá oníkábáyàn sọ̀rọ̀ sílvan ní jẹjẹ láàrin àwọn àti ẹ̀ falamiyasa yunaji hatta nana asahabu wọ́n ní anamsọ̀lọ́ asálám kò yẹ kò bò lẹ́ni tó ń bá arákùnrin sọ̀rọ̀ débi pé àwọn sàábé kan sùn ثم jaa fa بهم bihim lẹ́yìn ànábì wá lè dìwọ̀n ní o ṣe ibà yìí wọ́n ní nọ́ọ̀mà àṣàbù àwọn sàábì rẹ̀ tún ẹgbà wá mi ní kánà àṣàbù rasulillahi sallallahu alaihi wasallam yanamun àwọn sàábì ànábì muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń sùn thumma yusallun wọ́n wá kírun wala yatawadda'un wọn rẹ̀ ní tó àlùwà láṣẹ so eléyìí ó ń bẹnu sọ Bukhari so ó túmọ̀ sí pé oorun tọ́ba lẹ́yìn sùn tọ́ba ní ká wo hadith anasi anasi náà ló gbà ètò ń bẹ nínú sunan Abi Dawud wa òun náà ló gbà ètò ń nínú Sahih Muslim wa bákan èyí tó ń bẹ ipa àwọn sábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa yanamun wọ́n mọ̀ sí súnmọ̀ ìsọ́lù wọn wá kírun wà láyà tọwọ́tọ̀ wọn ní tún àlùwà láṣẹ so ṣáà lè conclude pé ohun ò ba àlùwà lájẹ́ gẹ́gẹ́ bá yẹ sọ pé kí ni ìtògbé ò ba àlùwà lájẹ́ eléyìí àwọn àfáà ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ Al-Hafiz nínú sharh sahih muslim ìgbà tí wọ́n ṣàlàyé hadithi yìí hadithi pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kọ́ ọmọ tán ó ń bá arákùnrin kan sọ̀rọ̀ bí ìgbà tí yẹn fẹ́ rí yẹn àbí yẹn tó jẹ́ nǹkan tó wà private náà wọ́n bá sọ ọ́ ti ṣe kọ́ ọmọ ṣẹlẹ̀ yìí lára ẹ̀rí wípé kò ṣe ẹni pé tó máa ṣe kọ́ ọmọ tán gbára lágbọ́dọ̀ ṣe kí ni lágbọ́dọ̀ gbé lágbọ́dọ̀ kábára ìwọ̀nù ló fi jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe sọ ní ọ̀rọ̀ ní ó ní ìdá òkè ti sọ́lá wọ́n bá ti ṣe ìkọ́wọ́ fọlọ́dọ̀ kò mú ẹmọ́ dìde ní ìtọ́jú tó ṣe hátà tara òbí àfitẹ́ bá rí inú ẹ̀kọ́ wọn mi hátà tara òbí kọkàrà ṣù àfitẹ́ bá rí pé mo ti jáde nílé àfitẹ́ bá rí pé mo ti jáde nílé ṣe ló jẹ́ pé tí a bá wọn pé mo mú wa lára àlè ṣe ìkọ́ ọmọ kalẹ̀ tó ká má ti rí ìmáàmù sanabuwa muhammad sallallahu alaihi wasallam mubarak kò lè sọ̀rọ̀ bí ẹni tí ó ń béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ tí ó yẹ tàbí ń gbá ìmọ̀ràn wọ́n dẹ̀ fi ṣe ìpamọ́ ẹ̀ àwọn tó dẹ̀ jòkó ẹlòmíì ti ṣègbè lọ abẹ́lòmíì ti sùn an-Nawawi nínú al-Minhaj Muslim àwọn sọ wípé ní òní pé àwọn àfa àwọn níbi ọ̀rọ̀ bíi mẹ́jọ lórí ọ̀rọ̀ ẹni tó sùn ṣé àlùwàlá rẹ̀ bàjẹ́ àbí ó bàjẹ́ àwọn míì ní àlùwàlá rẹ̀ bàjẹ́ tí wọ́n bá ti sùn yàtọ̀ sí pé ní ó tó gbé so gbogbo pé wọ́n sùn sọ́sọ́ ń bíbà yìí àwọn ti sí pé kí wọ́n tó gbé ó ṣe sùn wọ́n tó gbé làwọn ti sùn àwọn míì ní ohun ò bá àlùwàlá jẹ́ rárá láti sọ wọ́n sọ pé nǹkan tó mọ́ ń bá àlùwàlá jẹ́ ohun ò sí mbẹ́ àwọn míì ní ohun tó bá àlùwàlá jẹ́ ohun téèyàn bá sùn tó fẹ̀gbẹ́ lélẹ̀ àwọn sàábẹ́ yìí tí wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n jókòó ni wọ́n jókòó ibi tán jókòó sí àárí pé tàbá wọ hadith yẹn ó ní kíni táàkì kòrò ó sì lóyún orí wọ́n ṣe kí ni ó ń bẹ́ndì wáyé ó túnmọ̀ sí wọn ṣe wọn fi ẹ̀gbẹ́lélẹ̀ kánípọ́ fi ẹ̀gbẹ́lélẹ̀ ni ó máa bá alùwàlá wọn jẹ́ so àwọn míì wọ́n ní oorun tó bá wọra gan láti kò ń ṣe oorun tí yàn sùn tó ṣùgbọ́n tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ oorun tó wọra tí sọ ọ̀rọ̀ bí oríṣi mẹ́jọ ṣùgbọ́n ìtó kókó jù òun làwọn ìta àmúwáyì òun làwọn ìta àmúwáyì sàmì ní ohun tó ṣe wípé èèyàn bá sùn tó ṣe wípé àyè yábí ìrún tàbí bóyá ó sùn lórí ìjòkó àbí ní ìkó àbí ní sùjú ìpínlẹ̀ ni ó bá jẹ́ ṣùgbọ́n ìtótọ́ ọ̀hún nínú gbogbo ọ̀rọ̀ yìí wallahu a'lam ó ní pé òun ba àlùwàlá jẹ́ torí ìkàtí ìkànnú àwọn sàábẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam Safwan bin Affan radiyallahu anhu nígbà tí pàtẹ́yìn ipe tí àwọn bá ṣàlùwàlá táwọn wá wọ bàtà aláwọ̀ àti sọ́ọ̀sì aláwọ̀ àbí àwọn wọ sọ́ọ̀sì ni àwọn máa ń fọwọ́ pa sọ́ọ̀sì yẹn fún ọjọ́ kan fún ọjọ́ mẹ́ta pípé amara nàbí sọlá àsọlá ìdàkúnnà sáfúrá alàǹdàn di àfẹ́fà àfẹ́nà sàlásàtà àyàní wọlé ayé ẹ̀yìn anábìsọ̀ fún wa pé tá a bá ń bẹ lórí ìrìnàjò so tí à ń fọwọ́ pa sọ́ọ̀sì wa pé ká má bọ̀ ká má bọ̀ eré àlùṣe fún ọjọ́ mẹ́ta òru mẹ́ta ẹ̀là lùjẹ̀ náà bà àfi tá a bá níjẹ́ náà bà nìkan ní ká lọ bọ̀ wàláàkì ìgbà ìtún àgbọ̀ ní àwọn ọ̀nà mo tó wá ṣe wípé a ṣe ìgbọ̀nsẹ̀ ni àbá fúfárí àbá sùn ṣé ọ̀rọ̀ mi yé so ó túmọ̀ sí wípé àní bọ̀ ní ààyè ṣùgbọ́n bí táàtì bọ̀ níta bá ní jàǹdàbà ṣùgbọ́n ká sí àtọ̀ àbá ṣe gbọ̀nsẹ̀ àbí asùn níta kàmáyé láti kíkà fọwọ́ pa padà tàbá dí àyè tó yẹ ká ti fọ ẹsẹ̀ wa ìyẹn ṣó pé kí ni o, o ba àlùwàlá jẹ́ sùkátò pé kò bà àlùwàlá jẹ́ ṣùgbọ́n òun kò bà àlùwàlá jẹ́ so eléyìí tí ó tẹ́wọ̀n bákan náà ó ní hadith kan láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu bákan náà Muawiya ikú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní al-aynu wika'u as-sayyi al-aynu wika'u as that is ojú òun ni tó dé fún ọ. fàyìlà mẹ́mọ́ ti àìmán ìtẹ́pápọ̀ nìkúta tí èèyàn bá ti sùn ìtẹ́pápọ̀ nìkúta that is okùn tí wọ́n fi dé fún ọ yóò tù. kí ni túnmí eléyìí? òní pé ẹni tó sùn tó bá sọ́kùnrin mọ̀ fún ìjọba òun ti só so nínú hadithi ìkejì ó ní famanama falyatawadda ẹni tó bá ti lọ sùn ó tún wá lu aláṣẹ hadithi eléyìí náà hadithi ní àlàáfíà ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àpá àṣìṣe ó túmọ̀ sí pé oorun ó ba lu aláṣẹ tá a bá ti lè gbà pé kí ni oorun ni ọlọ́gbà pé oorun ni ṣùgbọ́n pé yẹn ń tò gbé èyí tá ló tò gbé rẹ tó ṣe tó sì mọ nǹkan tí ó ń lọ lára ń jẹ òun tò gbé nìyẹn kò bá jẹ pé orí ẹ̀ ń fi sẹ́gbẹ̀ẹ́ ń fi sọ́tún ń fi sósì á ní ẹ̀ ń tò gbé nìyẹn ṣùgbọ́n tí ó bá ti mọ tó lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ فالعين وكاء السيف العينان وكاء السيف that is ojú méjèèjì olóṣù sọ̀rọ̀ ni fàyídà nàmàtì àìnà ìtẹ̀fìlápọ̀ nìka nama nàmà fàlẹ̀ kọ̀wàpà so eléyìí ló tẹ̀ eléyìí ni ráàyè tí sheik Al-Albani rahimahullah ta'ala tí wọ́n mú yẹ́mọ̀ ṣètò ilẹ̀ ní tamamul minna so ìtàn sọ fún wa ní ṣókí òun ní pé kí ni tó ṣe kó wọra láàrin sọ pé yẹn tó gbé mọ́ ó ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n tẹ́ pé yẹn tó gbé kò ba àlùwàlá jẹ́ aṣọ ara wọn afá àtọ́ni ohun tí yẹn bá sùn lórí ìjòkó kò ba àlùwàlá jẹ́ nítorí àdìsí Anas radiyallahu anhu wáyé tó ní àwọn sàhábà ridwanullahi alayhim so a ní eléyìí kò tẹ̀wọ̀n tó èyí tó tẹ̀wọ̀n kò ní pé oorun ó ba àlùwàlá jẹ́ so a lè sọ pé àwọn eléyìí ohun tí wọ́n sọ́ra ni bí ìgbà tí wọ́n ń tóbi ó ti ẹ̀jẹ̀ pé kí ni wọ́n gbólóhùn ìpè wọ́n sùn wọ́n lù fún wọn ó làwà rẹ̀ so yíwọ́n lórí oorun wọn àìṣe sọ̀rọ̀ sí ọlọ́wà náà kọ́ láti láti ọ̀dọ̀ Aisha kọlọ̀rọ̀ kọmọ ayọ́n tí ó sọ pé ja'at Fatimatu bintu Abi Hubaysh ila Nabiyyi sallallahu alayhi wa sallam Fatima ọmọ Abu Hubaysh wá sí ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faqalat wa ni ya Rasulallah ilé ojúṣe ọlọ́run báyìí inni muratun ustahaadu fala athur afa'adawu sọlá ó nílò òjíṣẹ́ ọlọ́run ọba inni muratun obìnrin kan lè mí o tó ṣe pé ustahaadu mo máa ń ṣe istihabo náà gbólóhùn ustahaadu gbólóhùn ustahaadu fílùmù dọ́rí òní mabniyun lil majhul mabniyun lil majhul kí ni túnmí lè oníkan máa ń lò ó ní passive voice tọ́mà ní passive voice lágbèjúwe nísìn tọ́mà ní killed ó he killed àti he was killed so he was killed àdárúkọ ẹni tí ó pa he killed him ó pa òun pa everything that is he killed Zaid for instance òun pa Zaid abẹ sọ yí pé wọ́n pa Zaid anikin Zaid was killed ta ló pa Zaid àdárúkọ ẹni tó pa so àkọ́kọ́ yẹn àwọn olóyìnbó pè ní active voice ẹ̀kejì wọ́n á pè ní passive voice active voice yẹn àwọn alárúbá ń pè ní màálùmù passive voice yẹn òun ni wọ́n pè ní kíni majhul so tí lágbára sọ pé dọ́ra àbáyé dòrèbò tó bá ṣe pé wọ́n fẹ́ lò ní active voice wọ́n ní dọ́ra àbá ó túmọ̀ sí pé wọ́n máa dárúkọ ẹni tó ná yẹn ṣùgbọ́n tó yẹ kí wọ́n bá fẹ́ dárúkọ ẹni tí wọ́n ná nìkan tán fẹ́ dárúkọ ẹni tí ó ná yẹn wọ́n fẹ́ lo orúkọ ẹni tán náà àbí promo ẹni tí wọ́n ní dúrìbà dúrìbà dúrìbà zaidu zaidu was beaten talon as zaidu wọ́n sọ mudari udaraba ni yadribu wọ́n máa fẹ́ lo majhulu ẹ̀ wọ́n ní yudrobu yudrobu zaidun wọ́n na zaid àbámọ́ na zaid so ẹ jẹ́ ká bọ́ síbi eléyìí inni muratun obìnrin kan lè ní ustahadu ustahadu so that is èmi máa ń ṣe istihadu wọ́n ṣe máa ń lò nìyẹn wọ́n á ní mabniyun lil majhul wọ́n ṣe máa ń lò nìyẹn wọ́n ń lò ní ma'lum so mọ́dí rẹ̀ náà wọ́n á ṣe lò nìyẹn wọ́n á ní ustu ustuhidọ̀ ustuhidọ̀ ustuhidọ̀ til mar'atu obìnrin ń ṣe kí ni ó ń ṣe istihadọ tustahadu mar'atu obìnrin ṣe istihadọ so mọ̀bìnrin majhulu ni but a máa tú bí ẹni kóhun ló ń ṣe bí ẹni kóhun ló ṣe ni so mọ́ṣe máa ń lo nìyẹn so wọ́n ni ustuhidatu mar'atu obìnrin ṣe istihadọ tustahadu mar'atu obìnrin ṣe istihadọ ustuhidatu mar'a ọmọbìnrin náà ṣe kí ni ó ṣe istihada tustahadu almar'atu obìnrin yẹn ń ṣe ṣàròmíyẹ náà wú tó wá ló ń bẹ̀yẹ wú yẹn túmọ̀ sí èmi kétorí fún dọ́mà torí pé màjúlù ni ustahadu èmi ń ṣe istihada lamatu sí èmi ń ṣe istihada so èmi imratun ustahadu obìnrin tó ń ṣe istihadọ lòdì kí là ń pè ní ó yàtọ̀ fún haidi haidi ni ẹ̀jẹ̀ tí obìnrin máa ń rí lóṣooṣù gẹ́gẹ́ bí obìnrin gbogbo obìnrin tó bá ti bàlágà ìpìlẹ̀ ní pé ẹ kó máa rí ẹ̀jẹ̀ yìí torí pé ẹ̀jẹ̀ yìí wọ́n ní ẹyin kan tó ń bẹ ní inú obìnrin tó bọ́ síbi àpò bí rẹ̀ tí ó wá rí àtọ̀ ọkùnrin tí ó sọ ọ́ dọmọ tí ó dàpọ̀ mọ́ ẹ̀yìn yìí ló wá fọ́ ṣùgbọ́n àpò bí obìnrin yẹn nítorí pé ẹ̀yìn yẹn ti débẹ̀ ó ti sọ̀kalẹ̀ láti ibi tó ń pè ní fallopian tube láti ibi tí wọ́n ń pè ní ovary ó gba fallopian tube ó wá sọ̀kalẹ̀ sí. Si ibi tí wọ́n ń pè ní womb ìyẹn àpòbí obìnrin ìgbà tó débi àpòbí obìnrin yìí ó di wípé àpòbí yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní sanra ní nǹkan tó pìpìẹ́ fún ipe kí nǹkan kan wá kọlu ẹyin yẹn ní tí wọ́n ń pè ní fertilization so tó bá wá kọlu tí àtọ̀ ọkùnrin bá kọlu òun yóò wá parapọ̀ mọ́ ẹ̀yìn obìnrin yẹn wọ́n wọnú ara wọn so yóò di nǹkan pè ní zygote zygote yóò máa dàgbà yóò máa dàgbà yóò máa dàgbà yóò máa dàgbà tí ó fi wá di nǹkan tí à ń pè ní ọmọ tí ó jáde tí wọ́n bì ọlọ́run bá fi sọ pé hal ata ala insani hinun min adahari lam yakun shay'an madhkura àti nǹkan ti gbé wá bọ́ mẹ́nìyàn tó ṣe pé kò jẹ́ ìkẹta kò sẹ́ni tó mọ̀ ọ́ làmìlẹ́kùn ṣé àná kò rọ̀ sókèlà fẹ́ ló ń belé ò ní pé kí ní tí a pè ní ẹyin yìí tí ò ṣe é fojú lásán rí àfi pẹ̀lú microscope òyìnwó èrì kí ní ìgbà tí ó bá ti wà ń bí akòbí tákòbí torí pé ẹ̀jẹ̀ tó ń bẹ́ bí àkòbí yẹn àkòbí tó ń wú tó ń wú tó ń wú tó ń sanra yẹn ibẹ̀ ni zygote ni ó ti máa jẹ ni ó ti máa jẹ ni ó ti máa bí jù ṣé ńgbà tí kò bá rí nǹkan kan ẹyin obìnrin tí ó rí nǹkan tí ó rọ́ọ̀lù tí èdè zygote yóò di pé kí ni àkòbí yóò padà bẹ́ yóò kíráàpì yìí so ẹ̀jọ́ wa jáde mẹ́ ẹ̀jẹ̀ tó jáde yìí òun ni wọ́n ń pè ní nǹkan oṣù tó yóò máa ṣẹlẹ̀ sí obìnrin tó bá ti ń pòdúsì ẹyin yẹn tó eléyìí ní sábà máa ṣẹlẹ̀ ni bọ́tìgbà míì àwọn obìnrin míì wọ́n ń ṣe nǹkan oṣù obìnrin tí ó wálẹ̀ tí kì í ṣe nǹkan oṣù sáìnì wípé kò lè bímọ ni dàtí torí pé tó máa di nǹkan oṣù ẹ òun ni ẹyin tí ó rí àtọ ọkùnrin tí ó rọlù ó tẹ nísìn òun la sọ wípé wọ́ọ̀mù tó ti prepare rẹ̀ ó padà yóò padà fọ́ that is lining chicken lining yẹn tó ń chicken nínú obìnrin nínú àkòbí obìnrin ó padà fọ́ tó bá rẹ̀ ti fọ́ ní lórí pẹ́ntì ó jáde so ìgbà tí ó bá rẹ̀ ti sí oven ìyẹn yìí yẹn kí ni ó ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé obìnrin ò lè rí àtọkùnrin tó ṣe pé yóò rọlú ni ẹ̀ ṣe pẹ́ǹtì ní clear ṣùgbọ́n ọlọ́run ọba àwọn gbé ìṣe rẹ̀ gbé gbà mí mo ti sọ ní àmọye ìgbà ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ èmi mọ ìyá kan tó lóun ò mọ tán pè léyìn ń nǹkan oṣù gbèsè ayé o ìyá yẹn ó kú ní at the age of ninety bó ṣe nǹkan tó sọ fún mi mo mọ ìyá yẹn ó dẹ béèrè béèrè nípa ọ̀rọ̀ rẹ̀ torí wípé ìyá yìí onígbà tó ń wà àwọn ọ̀rẹ́ wọn máa ń rí nǹkan oṣù wọ́n wò kí rí nǹkan oṣù nǹkan oṣù ojúmọ́ wa ń tìwò ṣùgbọ́n wá òun náà wá dọ́gbọ́n sí nǹkan kí ló dọ́gbọ́n sí ó dọ́gbọ́n sọ́rọ̀ so that àwọn yòókù rẹ̀ máa ti rò pé kí ni òun náà ṣe nǹkan oṣù ṣùgbọ́n òun mọ̀ pé òun ò kì í ṣe nǹkan oṣù so òun wá ṣe irú kan mẹ́rin fún àmọye ìgbà bẹ́ẹ̀ so ń padà wọ́n ń gbọ́ pé nǹkan tó ń ṣe ni ò da nígbà tó ń wò ti ṣe nǹkan oṣù yẹn ó yẹ kó mọ kí n so wọ́n ń béèrè ìpè kí ló máa ṣẹlẹ̀ sáwọn ohun tó ń wò kí láti gbà yẹn nígbà tó ń wà ní àsìkò ṣùgbọ́n bí tí mo lọ gan ni pé ọlọ́wọ́n máa ń ṣèṣe rẹ̀ ń gbà ìyá yìí ó bímọ ọmọ tó bí tó fẹ́ tó bí mẹ́fà sí márùn-ún ọ̀ṣọ́ làwọn ọmọ tó bí pẹ̀lẹ́ mọ́ tẹ́ńpẹ̀ ní ṣe nǹkan oṣù yìí tẹ́wá sọ fún dókítà mi ó lè sọ pé kò pọ̀ sí i ṣùgbọ́n àmì gbà pé kò pọ̀ sí i wọn. that is ó lè mọ ovulate kí ẹyin yẹn máa wá ṣùgbọ́n kíní tó ń ṣe kò ní fọ́ débi pé kí ni wọ́n á rí ọlọ́run ọba fàálù ìmọ̀ ìrìn òjò ọba tí wọ́n ń ṣe tó máa ń bẹ mí òun gbàyà láti ṣe yìí ṣẹlẹ̀ ni wọ́n ń pè ní haid náà ìsìhádọ̀ òun yàtọ̀ sí ilé ìsìhádọ̀ kò ń ṣe ọ̀rọ̀ pé ẹyin kan ó wà released láti bí ovary kọ́ tó wá gbàmí fallopian tube lọ wá gbàmí wọ́n ọ̀rọ̀ ẹyin òṣẹlẹ̀ níbàyìí ìkánú àwọn iṣan obìnrin yẹn tó ń bẹ nínú wọ́nbù ẹ̀ ọ̀rọ̀ pẹ́yìn ìkan wà release kọ ìkánú àwọn iṣan yẹn òun ló fọ́ sorú obìnrin bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ó mọ̀ jáde lára ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sorú ẹ̀ ló ṣẹlẹ̀ sí arábìnrin Fatimatu bintu Abi Hubaysh radiyallahu anha ọlọ́bánagbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní inú ìmúra àtún ìsọ̀háàbù obìnrin tí máa rí sí àádọ́ dàbí ẹ̀jẹ̀ máa ń jáde lára mi ẹ̀jẹ̀ máa ń jáde lójú abẹ́ mi pàlá àtúwò kò fẹ́ sígbà kan tó ṣe wípé ìlérẹ́jẹ́ àfàádà òsìsọ̀lá àfàádà òsìsọ̀lá kí ti má fi rùmọ́ torí pé ń tààmù ní pé tó rùmọ́ ti rẹ́jẹ́ yìí kò ní kírun gẹgẹ bó ṣe rílẹ̀ àti obìnrin tó máa ń ṣe haid kò ní kírun irun ẹlẹ̀ ní tó bá di pé ẹ̀jẹ̀ yẹn ní tí ò rí mọ́ kò ní san padà tó túmọ̀ sí pé obìnrin kò ní gbèsè ayé ẹ̀ mọ́ nìyẹn tó wá Muhammad sallallahu alayhi wa sallam afọ ṣe ń gbèrú sílẹ̀ gbèrú sílẹ̀ o. إنما ذلك عرق إنما ذلك عرق ذنك أولو بأ وليس بحيض kò kí ń ṣe haid àṣàlàyé tó ń fa haid fún wa òun ni ẹyin tí ibi kata ń pè ní ovary àwọn lágbára wọn pè ní mabiachi so ẹni tó ń rí ilé ìsáwò lè fojú rí tí ó gba ibi tí wọ́n ń pè ní Fallopian tube lọ yóò padà wá lọ sí bí àpò bí obìnrin yìí so tó wá rí àtọkùnrin tó wojú abẹ́ obìnrin tó lọ pàdé ẹ̀ níbi wọ́n nǹkan pè ní zygote yóò fọ́ eléyìí ni a pè ní kìnnìkì root for amshaj إن خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا سيد ممكن يمكن نطفة أمشاج so ṣùgbọ́n tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ ẹyin tó ti ń bẹ nínú wọ́ǹbù rẹ̀ ń kọ́ òun la sọ wípé ẹyin yẹn yóò padà wéṣì ṣùgbọ́n ibi tó sọ̀kalẹ̀ sí yẹn nígbà tó ti tẹ́ bẹ́ẹ̀dì ilẹ̀ fún bẹ́ẹ̀dì yẹn ti wú torí pé tí kìíní ọkùnrin yẹn bá fi lè dàpọ̀ mọ́ tó di ntaàkùn ní vigo fruit farm charge ibìkan ni ó ti máa jẹ ṣebí tí ó ti máa jẹ náà ti tẹ́ kalẹ̀ fún yẹn ìgbà tí òdò wá rí kìíní ńkọ́ so di pé bẹ́ẹ̀dì ó ṣe pé wó da bẹ́ẹ̀dì wò so ìdẹ́ta bẹ́ẹ̀dì wò ẹ̀jẹ̀ ó jáde ìyẹn ni hajj bọ́ eléyìí sànẹ́bí jẹ́ kó yẹ pé ń kó ṣe háìdì eléyìí o torí pé háìdì yìí nìyí kò lè máa ṣẹlẹ̀ lọ gbogbo ìgbà àsìkò kan yóò fi ṣẹlẹ̀ ṣe gbọ́dọ̀ ló sọ pé kí ni òun rẹ́jẹ gbogbo ìgbà yìí fọlá àtúkò kò sígbà kan tí mo mọ́ àfàdá òṣọlá ṣe ń gbẹ́rù jù sílẹ̀ that is vain nìkan òun ló bẹ́ fàìdá àkùbálá tí haidọ̀ tó kí fàdà ìsọ̀lá tí àsìkò haidọ̀ ẹ bá dé fàdà ìsọ̀lá yẹn ni wọ́n kí ògbé òjò sílẹ̀ wà ìdá àdúbárá tí haidì bá ti tán tó ṣe pé ẹ̀jẹ̀ kíní vein tí ó bẹ́yẹn ló ṣì ń rí fọ́tílì àǹkì dámà ẹ̀jẹ̀ yẹn máa fọ ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ bí ta sọ fún wa pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì ẹ̀jẹ̀ ẹ̀gbin ni bóyá ẹ̀jẹ̀ haidi ni o àbí ẹ̀jẹ̀ ṣe àádọ́ ẹ̀jẹ̀ yìí so ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ẹ̀gbin ni fa aksili anki fa aksili anki ẹ̀jẹ̀ yẹn ni ọ̀kúrò tó mọ̀ sọ́lù ilé mọ̀ ṣẹlẹ̀ ọlákọ̀ọ́mọ̀ kírun متفق عليه إليه الإمام البخاري والإمام مسلم رحمهما الله تعالى نوضع وللبخاري نبي قواء البخاري ثم توضعي لكل صلاة ما شاء الله فنقبو إيرو توضعي لكل صلاة ما شاء الله لا تبقيون وأشار مسلم إلى أنه حذف عمدا ما مسلم أتاك سككني أرى وتوضأ لكل صلاة أو في كون حديثهم سبب صحيح بخاري أرى وتوضأ لكل صلاة سبب صحيح مسلم آمرين به سؤال الله أفوق لوري عليكم وتوضأ لكل صلاة ẹlòmí ògbàdànù ẹlòmí ìdẹ́gbà wọlé ẹlòmí wọ́n ní ọ̀rọ̀ Urwa ni ìgbókò kìí ṣe ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam Urwa òun ló gba hadith yẹn wá wàtàwọ́bọ̀ ma ma ṣàlọ́lá fún gbogbo rẹ̀ na àkọ́kọ́ obìnrin tó lálùwàlá tí àìwá jáde lára tó lálùwàlá ló lálùwàlá ẹ́ àlùwàlá rẹ̀ ti já òyìn òkìlẹ̀ bọ́ ní ṣòbìnrin tó lálùwàlá tí ẹ̀jẹ̀ sì há dọ̀ tàbí bẹ́ẹ̀ nìkan ló bẹ́ ní àpò òbí ẹ̀ òun ló fa tẹ́jẹ̀ fi ń jáde lójú ara rẹ̀ àlùwàlá tó ṣe tẹ́lẹ̀ ṣáàlùwà láyẹn ti bàjẹ́ àbí ó bàjẹ́ ẹ́ bọ̀ ẹ̀jẹ̀ jáde lójú abẹ́ rẹ̀ adẹ̀gbà pé kí ni ẹ̀jẹ̀ ẹ̀gbin ni so tí ẹ̀jẹ̀ bá jáde lójú abẹ́ èèyàn ẹ̀gbin ni tó yẹ láti lọ pé ẹ̀jẹ̀ haik ẹ̀gbin ni so torí ẹ̀ ló kọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n gbà pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá tí a mọ̀ sí that is incident bleeding obìnrin ó ń bleach so ẹ̀jẹ̀ àwọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àgbà pé obìnrin ò lálùwà ó lálùwà látẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wá jáde lára wọ́n gbà pé bí àlùwalẹ̀ ti bàjẹ́ eléyìí ti àwọn Hanafiya wa Shafi'iyya wal Hanabila tí wọ́n dúró lórí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà tábà sọ̀rọ̀ oorun tán ipò oorun lára àwọn ọ̀nà wákìlì òdò ó mú títí sí àádọ́ iná wa ṣé ẹ̀kúrò ó mú sí sí àádọ́ iná wa pé lára àwọn kìíní àwọn wákìlì òdò so ẹgbà wa wàtàwọ́dọ̀hì lèkúlè sọ̀lá tí Bukhari gbà wá yóò kí lẹ́yìn wàtàwọ́dọ̀hì lèkúlè sọ̀lá yóò ṣe kí ni yóò kín lẹ́yìn ṣọ́ọ̀bù yẹn kí abẹ́ òkúlẹ̀ olùkọ́ ayé ọlọ́run sọ̀lá ọ̀sán pa aláṣẹ kó máa ṣàlọ́ ọlá fún gbogbo ooru ṣọ́ọ̀rọ̀ mi yé ṣùgbọ́n máa ṣàlọ́ ọlá fún gbogbo ooru àlékún yìí aláwọ̀ afọ àkànṣe pé òun ṣọ́rọ̀ ànábì ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ọ̀rọ̀ wà ní tàbí ànábì ti sọ̀rọ̀ tiẹ̀ tán ipe ìdá akubalat àṣìdọ́túkì fàdà ìsọ́là tó bá ti pé àsìkò àìlọ dé mọ́tò wà ìdá akubalat tó bá ti pé àsìkò àìlọ lọ ní anamsọ́lá sálábì tí ní fọ́sọ́lì máa kí wọ́n máa kí tó fọ́ksì lè hankì dáhùn máa ṣe kí ni fọ́ ẹ̀jẹ̀ yẹ tó mọ̀ sọ́lì máa tánàbí sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ púpọ̀ mọ̀ ṣàlá fún gbogbo orin yẹn wọ́n gbà pé àlékún tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ wa ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo yìí ni ọ̀pọ̀lọpọ̀ afá gbà pé kí ó gbọ́dọ̀ ṣe àlùwàlá àlùwàlá tó ní tẹ́lẹ̀ ó ti bàjẹ́ ni na kásáré wo iṣu kan bẹ̀ ó ní pé obìnrin yìí sì ó ṣàlùwàlá gbé ṣàlùwàlá ẹ̀jẹ̀ sì jáde lójú ààrẹ díẹ̀ díẹ̀ rẹ̀ ó tún ṣàlọ ẹ̀rà ẹ̀jẹ̀ sì tún jáde náà láti fẹ́ rẹ̀ ń kọ̀ntínú so kí ni àǹfààní àlùwàlá tó ń ṣe tẹ́jú sọ làwọn àfọ́ àti wa sọ wípé ewé yọ̀bá yìí sìn èsì àádọ́ lórí bí ẹni tó ṣe wípé ìtọ̀ ń jáde lára rẹ̀ àmọ́ pé ìtọ̀ tí ẹ bá ti tọ̀ ó bá lò àlájá gẹ́gẹ́ bí ta dáàmú ṣùgbọ́n ẹni tó ṣe pé ìtọ̀ ń dá lára ẹ̀ ń kọ́ bí tó máa fi ṣe bí ìṣẹ́jú márùn-ún àrídrop bí ìṣẹ́jú mẹ́wàá àrídrop ìtọ̀ ń dá lára a lè sọ pé ìtọ̀ ẹ̀gbin ni jíjáde ìtọ̀ pọ́ǹtì méjì ìtọ̀ ẹ̀gbin jíjáde ìtọ̀ lójú ara ó mú ẹni tó lálò àlámọ́ lálò àlámọ́ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sọ ń zo ìtọ̀ ẹ̀gbin ni jíjáde ìtọ̀ ó mú ẹni tó ní àlò àlá fún wọn Iso, iso gẹ́gẹ́ fún ẹ̀ kò ń ṣẹ̀gbìn ṣùgbọ́n jíjáde iṣó ó mú ẹni tó ní àlùwàlá tẹ́lẹ̀ mọ́ ní àlùwàlá mọ́ ṣùgbọ́n iṣó gẹ́gẹ́ fún ẹ̀ ń ṣẹ̀gbìn tí ọ̀dọ̀ jẹ́ pé tí ìyàbá só síbi ṣòkòtò rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá kò sọ ṣòkòtò yẹn di kí ni ẹ̀gbin ọ̀nà kí ìgbẹ́ yí ṣòkòtò tí ìgbẹ́ yí bá yí ṣòkòtò yìí ṣòkòtò yẹn ṣe kí ni ó ti dẹ́gbin bọ̀ iṣó lásán ní atẹ́gùn yẹn kò ń ṣe ẹ̀gbin ṣùgbọ́n tó bá jáde lára ẹni tó lálùwàlá ó ti bá àlùwàlá ẹ̀jẹ̀ so ẹ̀jẹ̀ ẹ̀gbin ni so ẹni tó ṣe yí pé ẹ̀jẹ̀ áìlì bá jáde lára àlùwàlá tó ní tẹ́lẹ̀ ó ṣe kí ni ó ti bàjẹ́ ẹni tí ẹ̀jẹ̀ sì hádọ̀ bá jáde lára àlùwàlá tó ní tẹ́lẹ̀ ó ti bàjẹ́ ṣùgbọ́n ẹni tó ní tí ẹ̀jẹ̀ sì hádọ̀ jáde lára ìgbà wo ni ò ní jáde àwọn àfáàní ẹ̀kọ́ sí problem tàwọn dọ̀ ìlú kúrò sọ̀rọ̀ tó bá ti fẹ́ kí nǹkan mọ̀ ṣàlùwàlá ọ̀ràn yẹn ní fún torí pé kí ni wọn lánàá fi sọlá tó àtàwàbẹ ìkùnlù sọlá náà ìmáàmù Malik rahimahullahu ta'ala àwọn ní tàwàbẹ ìkùnlù sọlá lè ṣèṣìbá lẹ́sẹ̀ lè kú jù gbọ́nà ń pè mọ́ ṣàlùwàlá fún gbogbo ohun kò ń ṣọ̀rọ̀ yẹn torí pé ó bá ṣàlùwàlá ń sì náà ní kí ni ó tún ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ní fọ́lásùn báwùlù náà tó ṣe pé ìtọ̀ oúnkẹ́ lára ẹ̀ náà ni tọ́wá ní kó mọ tún àlùwàlá ṣe kò túmọ̀ sí pé kí ni tó bá tún àlùwàlá yẹn ṣe ni ìmí ò tún ní so lọ́bẹ̀ mọ́ Málìkì kí ẹni tó ní kínáǹpé fọ́lásùn báwù dàtí kítọ̀ ọmọ wa gbogbo wa ṣe ìtọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ àmì ẹni tó ní lọ́bẹ̀ mọ́ Málìkì tó bá ṣàlùwàlá ń sìn wọ́n fẹ́ kó tuntun àlùwàlá ṣe tásìkò ròmí ìbá tó lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ọ̀ràn èèyàn ni kó tún àlùwàlá ní ìṣe bẹ́ẹ̀ ni alùbìnrin tó ní ṣe àádọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ọ̀ràn èèyàn ni kó tún àlùwàlá ṣe tásìkò ròmí ìbá wọlé lọ́dọ̀ náà máàlìkì à ń gbà pé kí ni kò ń ṣe ọ̀ràn èèyàn tó dáa ni kó ṣe ṣùgbọ́n kí la fẹ́ lòdì eléyìí òun ni pé ẹ̀jẹ̀ há lọ lójú ara ó ba àlùwàlá jẹ́ bí ẹ̀jẹ̀ haidi náà ṣe ba àlùwàlá eje haji na ṣe ó clear وعن علي بن أبي طالب لا تعدوا علي بن أبي طالب رضي الله عنه فلما قضى يوسف قال أصبعك كنت رجلا مضاء فأمرت المقداد ابن الأسود أن يسأل النبي صلى الله عليه وسلم فسأله فقال في الأذو متفق عليه واللفظ في البخاري اليوم أبو طالب قال أقضى يوسف gẹ́gẹ́ bí al-imam al-bukhari bákan náà al-imam muslim ṣùgbọ́n wa ṣùgbọ́n wọ́n ti sọ wọn nígbà yìí ibn hajar al-asqalani wọ́n ní wọ́dí al-imam al-bukhari ni wọ́n ní àbí ọmọ abu talib kọ́nà ọba kọba rẹ̀ musu ó ní kuntu rajulan mazza'an kuntu rajulan mazza'an mo jẹ́ èèyàn kan mọ́jọ́kùnrin kan mazbaan tí maziyu sábà máa ń jáde lára ẹ̀ kí là ń pè ní maziyu àti ṣàlàyé ẹ̀fún àtẹ́lẹ̀ ṣùgbọ́n kákọ̀ tún ṣàlàyé láti lè fi rárá wa létí maziyu tí ọkùnrin tó máa ń bọ́ obìnrin ṣeré àbí obìnrin ló wọ́n atọ́kọ̀ ẹjọ́ ń ṣeré omi kan bẹ tó ṣe pé ó rí rẹ́súrẹ́sú tí òun ṣomi tó kì tí máa jáde lára ọkùnrin àbára obìnrin nígbà tí wọ́n bá ń ṣeré ìfẹ́ àbí nígbà tí wọ́n bá ń rántí eré ìfẹ́ kan tó ti ṣe àbá ń rántí obìnrin kan àbá ń rántí ọkùnrin kan omi yẹn máa jáde ṣùgbọ́n omi yẹn ní ẹni tó jáde lára ẹ̀gbìn lè máa mọ̀ epo jáde lára torí pé omi tí orí rẹ̀ súwẹ́sú ni kò ń ṣomi tó kì í so bákan náà kò dàbí almaniyu almaniyu omi tó kì lòun òun dẹ̀ ní ojú omi tó ṣe kó tó bá jáde lára èèyàn á fìlì ẹ̀ ìyàn fílì tó ń jáde lára débi pé tó bá jáde tán lára èyàn ó wíkì àníyàn rẹ̀ bọ́ mọ́ bí tó bá jáde lára èyàn ò ní fílì ẹ̀ kò rẹ̀ ní wíkì tó bá jáde so mọ́bí ní gẹ́gẹ́ bí n ta ti sọ tẹ́lẹ̀ ẹni tó bá nálùwà látẹ́lẹ̀ pé wá rántí eré tó wà tìyàwó ẹ̀jọ́ ṣe so bí a nǹkan ọmọkùnrin ẹ̀ lé so ó súnmọ́ kí nǹkan báyìí tó jáde lára ẹ̀ so kó ṣẹ́kì ara ẹ̀ wò ó lè ṣẹlẹ̀ sóbìnrin bẹ́ẹ̀ náà so tó bá jáde àlùwàlá yẹn ti bàjẹ́ tó bá jáde àlùwàlá ti bàjẹ́ ẹlòmíì ó mọ wá ń kàgbákò náà sí that is ó mọ ń jáde lára ẹ̀ bí obìnrin míì istihadọ bó ṣe ma ń jáde lára ti ẹ tẹ́lómi ma ń kàgbá kó pé kí ni kí o ma ní ìtọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ lọ́kùnrin náà ma ní ìdí àmà sí almaziu tó pọ̀ sẹ́yìn tó ní maziu tó pọ̀ yẹn lárọ́ àpè ní mazau that is ẹni tí maziu ma ń jáde lára sọ Ali radallahu anhu ẹ̀yìn tí mọ́tò sábà máa ń jáde lára ẹni oníkúntù rọ́júlẹ̀ lágbà àná mọ́tò sábà máa ń jáde lára mi kúrẹ́ ní láti mọ ìdájọ́ ẹ̀sùn wọ́n là ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà míì tí nǹkan bá ń ṣe wá a kì ń béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ní wípé n tó ń ṣe mí yóò ṣé òun ṣe kó ní olọ́rọ̀ nínú ẹ̀sìn àwọn ẹni ìṣíwájú wa wọn a máa béèrè béèrè so that wọn ní ṣiṣe so that wọn ní gbé nǹkan tó yẹ kán ṣe kalẹ̀ so Ali radallahu anhu pé mọ́bí yìí ó ti kọjá nọ́mbà tó máa ń sábà ń ṣe àwọn èèyàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ olóhùn lè fi bèèrè wà nígbà Muhammad sallallahu ojú ń tì torí ó ń bẹnu ẹgbà wá mi onílùmọ̀ká nẹ́tìbìnẹ́tì àwọn olùmọ̀ká nítorí wípé ọmọ rẹ̀ ń bẹ lábẹ́ mi onífàtàhíyàjú an as'ala rasulallahi sallallahu alaihi wasallam ní makari nasi ojú tí ní láti bí bá nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam so ojú tí tó bá ṣe pé ojú tó rọrùn àti yàn tí ó ń jẹ́ kéèyàn lè mọ tó jẹ́ òdodo èyí ò kì í ṣe wọ́n ń pè yẹn ní ojú títì ní inú sharia ní islam so èyí o agọ̀nì yìí o fẹ́ràn mi yé ṣùgbọ́n kéèyàn jẹ́ni tó ṣe wípé kò ní kàn máa sọ̀rọ̀ jàújàú kò ní máa wùwà bí ẹran yóò máa kúrẹ̀ níjánu èyí o máa pè ní alhaya tọ́lọ́n bá sọ nǹkan yóò mú tọ́lọ́n bá sọ yóò mú ṣe yóò mú ṣe kò ní fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá jù sílẹ̀ kò ní fẹ́ gbọ́rọ̀ ẹ̀rẹ́sọ ọlọ́run bá jù sílẹ̀ sórú ẹni yẹn múlẹ̀ ẹni tí ó lójú tì í ẹni tí ó lójú tì í lẹ́ni tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run ọba kò káàkún ọ̀rọ̀ ọlọ́run kò káàkún ṣùgbọ́n tó bá ráwọn èèyàn ní yóò fẹ́ lè wọlẹ̀ ọ̀nà àrí ìtìjú kọ́yàn ìtìjú olẹ́ni tó bọ̀wọ̀ òfin ọlọ́wọ̀ ọ̀rọ̀ bákanáà kòjẹ́ tí wọ́n sọ̀rọ̀ jàújàú ṣùgbọ́n kíyàn gbọ́rọ̀ òfin òkó bọ̀wọ̀ òfin ọlọ́wọ̀ bá kó bọ̀wọ̀ bọ̀wọ̀ ọ̀nà ìṣọ̀lá asọ́lá yẹ́gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n ìtìjú wípé ìfẹ́ bẹ́ẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ jàùjàù ìtìjú lòun náà ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ jẹ́ pé èyí tá a ti síwájú yẹn ó miss tí ìta ti síwájú wá miss àti tẹ́yẹ tó ṣe pé kò fẹ́ sọ̀rọ̀ jàùjàù ṣùgbọ́n mo rọrọ̀ ọlọ́run bá fi ọmọ rọrọ̀ àti sọ̀lá sọ́run ìtìjú ò wá nìyí tó bá rí yóò fẹ́ lè lẹ̀ mọ́lẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba yóò kàn máa tẹ̀ mọ́lẹ̀ lọ ni ọ̀rọ̀ àti sọ̀lá sọ́run yóò máa tẹ̀ mọ́lẹ̀ lọ ni àwọn nínú ìyẹn rẹ̀ ó tìjú ìyẹn ò ní tìjú o kódà kó fẹ́ lè wọlé tó bá rí kò ní tìjú ṣùgbọ́n ẹni tó bọ̀wọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ ọ̀rọ̀ àrísọ̀ ọlọ́kàsálà bákan náà òun fẹ́ bá ń sọ̀rọ̀ dàtí ìṣó máa ń kóra jó láti sáré bẹ́ àlìsọ̀pọ̀ ní tìjú ń báyìí so sáìdì yìí tí alẹ́ rọ̀dọ̀ láwọn àìní ẹni tó bọ̀wọ̀ òfin ọlọ́wọ́ bá ní Ali radiyallahu anhu Ali radiyallahu anhu ẹni tó bọ̀wọ̀ òfin ọlọ́wọ́ bá ní. at the same time torí pé ọmọ àníbi sọ lọ́sàn ń bẹ lábẹ́ rẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ fẹ́ bọ̀wọ̀ òfin ọlọ́wọ́ bá so hayawu tó pé nìyí ó ti ní sí hayawu tó pé so ní òun tijú that is òun fẹ́ kò fún ọlọ́wọ́ bá at the same time òun ò fẹ́ bẹ́ẹ̀ gbàgbà nítorí ọ̀rọ̀ àníṣọ́lá onífọ̀ àmọ́tún mìkìdáadá òun wá sọ fún àlìmìkìdáad òun pa aláṣẹ àti òun tọrọ lọ́dọ̀ rẹ̀ ipé kó bèèrè lọ́wọ́ adábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam fọ́sálà wà bẹ́ẹ̀ fọ́pàálà fi ìbùdó àníṣọ́lá tàbí ẹni tó bá rí ìfẹ̀bẹ̀ yóò mọ̀ tún àlùwàláṣe náà so muttafaqun alayhi eléyìí náà nǹkan tí ẹnu kò lè lórí láti Bukhari àti Muslim ní ọgbà wa so mọ́bíù ẹni tó bá rí lẹ́yìn ìgbà tó ti ṣàlọ́ àlá tún àlọ́ àlá ṣe ẹni tó bá rí lẹ́yìn tó ti ṣàlọ́ àlá tún àlọ́ àlá ṣe náà kéèsì tí mọ́díwì fúyẹ́ sí kéèsì tí sí àárọ̀ torí pé mọ́díwì ó ní nǹkan tó ń bì òun torí pé ìyàn ronú pọ̀ robin kó ṣe wà náà lámọ̀ ronú pọ̀ robin ṣùgbọ́n ká ní pé kìí ẹ̀ ti di bára kú fún ẹni yẹn so irú nǹkan tá a sọ yẹn níbi sí ó ti ń ọ̀pọ̀lọpọ̀ àtọ́gbàpọ̀ ọ̀ràn yẹn náà ni àwọn mi ó sọ pé mustahabu ni kó tún alùwàlá ṣe tó bá ti di pé kí ni kò di bára kú sí وعن عائشة رضي الله عنها يأتضى عائشة قلما قبال مسلم أن النبي صلى الله عليه وسلم قبل بعض نسائه ثم خرج إلى الصلاة فلم يتوضأ يقول إن شاء الله ó kìsì kan náà àwọn ìyàwó rẹ̀ tó mọ̀kànlá ilẹ̀ sọ̀dá ó wà lọ kíù ọ̀lámẹ̀ta wà gbà kò rẹ̀ tún àlùwà láṣẹ ó ti ṣàlùwà látẹ́lẹ̀ lẹ́yìn ó wá kìsì kan náà àwọn ìyàwó rẹ̀ ọ̀lámẹ̀ta wà gbà akhrajahu ahmed eléyìí mẹ́nu imam ahmed وضعافه البخاري الإمام البخاري وني حديث لا لا فيها ní hadith tí ó lálàáfíà so tí a pé hadith lálàáfíà a sọ wípé alqubla kákìsí obìnrin lásán kúrò kúrò kò bá àlùwàlá jẹ́ kákìsí obìnrin kò bá àlùwàlá jẹ́ ẹni tó ní àlùwàlá tẹ́lẹ̀ kó wá kìsì ìyàwó rẹ̀ àbí ìyàwó tó lálùwàlá tọ́kọ rẹ̀ kìsì kò ṣùgbọ́n àdìsí náà lálàáfíà gẹ́gẹ́ bí àwọn àfáàmì ṣe sọ Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn sọ̀há àdìsí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà aládìsí mi wọ́n gba àdàmù bí àdìsí yẹn lálàáfíà ìtọ́ka alimamu Tirmidhi náà ṣókè kí ni àdìsí yẹn lálàáfíà tó láwàá àdìsí náà àdísì tí kò lálàáfíà so àwọn tí wọ́n ní àdísì yóò lálàáfíà lára wọn kò ní al-Bukhari Abu Zur'a Abu Hatim àti at-Tirmidhi àwọn náà ní àdísì yóò lálàáfíà أثر كان للاتي عبد الله بن عمر رضي الله عنه تصوي ẹni tó bá fi lè kíìsì ìyàwó rẹ̀ kó tún àlọ́ aláṣẹ ẹni tó bá kíìsì ìyàwó rẹ̀ kó tún àlọ́ aláṣẹ ó túmọ̀ sí pé ká kíìsì obìnrin bàbá ní ká wo tí àtẹlẹ mi ọmọ tó sọ bàbá lálọ́ àlátẹ́lẹ̀ ó túmọ̀ sí pé ó ba àlùwàlá wa jẹ́. so èyí ṣòro pé kí ó ba àlùwàlá jẹ́ ṣùgbọ́n lọ́nà àwọn afá mi wá ní gbogbo àwọn alájẹ́ ìyẹn àwọn tí ó bá gbára lé àdéhùn àwọn mìíràn ní ọba àlọ́ alájẹ́ sọlẹ́ àrí láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu so iṣu ní tí a tún lè pààyàn eléyìí ti ká kìí sí obìnrin láńṣẹ́ kí ẹ̀ fọwọ́ kan obìnrin kọ́ ẹni tó lálùwà látẹ́lẹ̀ kó wá fi ọwọ́ kan obìnrin so eléyìí kò bà àlùwàlá jẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì ṣùgbọ́n lọ́dọ̀ Ṣàfi'í ó bà àlùwàlá jẹ́ à ń sọ eléyìí fún wa ó ṣe torí nǹkan torí ó ṣeé ká gbọ́ ẹnu àfáàní so àwọn ibi tí àfáàní yẹn ti ń bọ̀ wá so ó ba àlùwàlájẹ́ lọ́dọ̀ ìmáàmù ṣàfẹ́ torí pé àwọn tó gbólóhùn áwùlà mọ́sùnmù nìfà làá mọ́sùnmù nìfà tí ọlọ́run bá sọ ìpèsè ẹ̀bá lámọ́sà kí ni fọwọ́ kẹ̀kẹ́ so lámọ́sà tàbí ìfẹ́jọ́ kára wọn áwùlà mọ́sùnmù nìfà lọ́fọwọ́ kẹ̀kẹ́ sọlá wọn bẹ wo on the surface ó túmọ̀ sí pé ní wọn bá fọwọ́ kan obìnrin rẹ̀ lálùwà látẹ́yà àlùwà láti ṣe láti já ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì gẹ́gẹ́ bí tí ibn abbas rẹ̀dà láwọ̀ àmìnà sọ àwòlánà súnmù nìsá ìhàní àwùjá máa túnmù nìsá tẹ̀bá bá àwọn ìyàwó yìí láṣepọ̀ wọ̀làbùtẹ́ṣùdù máa ń ẹ̀wà rí omi tẹ́ ìwẹ̀ tó ẹgbẹ́ ti fẹ́ báyàwó láṣepọ̀ àbí lóye pé tó ní ṣe pẹ̀lú àlùwàlá náà ni lóye ṣe gbọ̀nsẹ̀ ẹ̀rù tẹ́ ìṣẹ̀lẹ̀wàlá ọ̀tàyà mọ́mú sọ̀rọ̀ ìdáǹtọ̀ yìí bá ẹ̀lú ṣe táyà mọ́ ṣùgbọ́n lè mọ́mú ṣe àfihàn rahimahullahu ta'ala àwọn tó ó là mọ̀ṣùmù nìsá ipò ẹ̀kọ́ kan obìnrin Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ àtìlẹ́yìn pẹ̀lú ṣe gbẹ̀rù mọ̀ṣùmù láti lè gbá ọ̀rọ̀ ẹ̀dá pípé lámọ́sọ̀rọ̀ nìsá bẹ́yẹ yàní jàmá àtúnú nìsá ẹgbóbìnrin lásìkò so ráàyè mú mi ṣàfihàn ráàyè tó wà màfíà fún mi èyí tó pọ̀lọpọ̀ àfáà lórí ẹni tí tábà fọwọ́ fún obìnrin ó ti ní sí a kò bá àlọ́ alájẹ ṣùgbọ́n bá ṣe pé ní lázà ní kọ́ fún títí àbí ọ̀tọ̀ ní kéèyàn fọwọ́ fún obìnrin ṣe tẹ́ sí ọ̀tọ̀ ní kéèyàn fọwọ́ fún ẹ́ lílàzùtà láti gbádùn ààrẹ so eléyìí ìlàfù mi láàrin àwọn afá lórí ẹni tí ó bọ́lù alájẹ́ bí kò bọ́lù alájẹ́ ìyàtọ̀ mi láàrin pé èèyàn fọwọ́ kan ojú so èyí ẹni àfẹ́ lè àgọ́ ẹ̀jẹ̀ torí pé gbà mí ní ẹlẹ́mọ̀ lọ́lọ́dún títì lásán fara òdè lálọ́ọ̀lá obìnrin kan bẹ́ẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ padà yọrú èkó táwa yìí ẹwà faragbára yìí àwọn alálùwà láti ìbàjẹ́ ẹ̀ẹ́ èyí ń rí mú tẹ́mi àgbàdà nìgbà ṣùgbọ́n sì èèyàn máa mọ́ fọwọ́ kan obìnrin títí ní ìfọwọ́ kan tàbí ṣẹ̀rí àgbọn ó differentiate méjèèjì ẹni tí nísìntẹ́ bá fara kan obìnrin kan ní ìsìnkú pé ẹ̀ mọ́mọ́ fara kan kò jẹ́ ní àkọ́kọ́ fún ṣẹ̀rí à ṣùgbọ́n sì èèyàn obìnrin kan tó ń lọ lórí títì lágbọ́dọ̀ wá kì ó ọ́gì ẹ̀ lágbọ́dọ̀ ẹ̀ ṣẹ̀ǹpẹ́ àwọn èèyàn kan kò bí ti kódò obìnrin ẹ̀gán lè gba ojú ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́jọ́ faragbára wọn ní àwọn òpé kò rú so ní ojú ayé gan à ń separate méjèèjì nínú ẹ̀sìn ìdájọ́ méjèèjì yàtọ̀ síra wọn náà so irú ẹni tó mọ̀ lọ fọwọ́ kan obìnrin olóbìnrin ó ti rí sí tó mọ̀ fọwọ́ kan ní ìfọwọ́ kan tàbí wọn á ní kan ṣe tààzírù fún bí wọ́n fún lẹ́gbàá àbúkọ́ tì mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ rọ nínú inú ìṣẹ̀rẹ́ Islam yóò ṣe tààzír mo ṣì ṣé ó yẹ lọ́wọ́ pé ó yẹ kálùwàlà rẹ̀ gan bàjẹ́ tí wọ́n lálùwàlà ẹ̀ kí alùwàlà rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àwọn mi ní alùwàlà ó bàjẹ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ méjì ṣùgbọ́n ẹni tó mọ̀ kí sí obìnrin sẹ́lẹ̀ asad abdullahi bin umar ta sọ yìí oní kò tún àlọ́ aláṣẹ sọ wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n oní pé tó máa máa kí tòbi tó lálọ́ àlá tẹ́lẹ̀ àlọ́ àlá rẹ̀ bàjẹ́ eléyìí oní nǹkan tí ó tẹ̀wọ̀n sọ àdìsí pàmì sọlá àtàlá ní kọ́bàrà báàbọ̀ kọ́bàrà báàbọ̀ ní sọ ìdí láyé sí kò lálàáfíà kàmá qala al-Bukhari wà bàhátí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà wà tírìmìtì ṣùgbọ́n yóò sọ pé àdínkù lẹ́yìn àlàáfíà so insha Allah àádọ́dún ríbà abẹ́láwọ̀ subhanahu wa ta'ala ìtàbára ìkọlọ̀ máa fi gbogbo owó ní ìfọ̀pá wa kí ó أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب جزاكم أقول السؤال هل يكون الفرق بين زوال الحدث وإزال الحدث زوال الحدث وإزال الحدث أم هما متوقفان الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد من كبير من ni شيء ṣé زوال الحدث أتي إزالة الحدث gbólóhùn zawal mọ́sàrí gbólóhùn zaala ni kí ni túnmọ̀ zaala kò ní kí nǹkan yẹ zaala yẹ zúlù zawala nǹkan yẹn yẹ so zawalu òun ni yíyẹ láti máa ń gbọ́ zawalu zawalu ashams láti òun yẹ kúrò ní àtàrí zawalu shams àǹtàbí ní àsàmà òun yẹ kúrò ní àtàrí náà ìzálàtù látara gbólóhùn àzálà ni dàtí orúkọ mẹ́rin àzálà ìzílù ìzálàtà ni èyàn ló ń lóye ẹ̀kan yẹn sí tàwárí zálà ti ṣẹ́ǹsù òun yẹ àzálà ọlọ́run ṣẹ́ǹsà ọlọ́run ọba yẹ wò so ìzálàtù alhadas àti zawadu alhadas ذكر لجنسه إن جي حدث أتي كذا في إذا كان من الجنس لغة الزوال الحدث أتي إزالة الحدث أو سنة كنا نعم آه، أنا أريد أن أقول أن أنت أبي لي لن أدرك سيادتي أبي ó ti di ọmọ mi wọ́n ní báwọn ni wọ́n ti ṣe àtúpọ̀ tán ọmọ yìí. ẹni tí ó bímọ lónìí lẹ́yìn ọjọ́ méjì ó tún wá bí mi bó ni ó ṣe ṣe àkíkọ̀ fún ọmọ yẹn àti fún àwọn ọmọ yẹn àbí ó máa ṣe àkíkọ̀ náà ni alábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní kullu ghulamin yorùtà bí àkíkọ̀ tí تتبع عن يوم سابيه ويحلق رأسه ويسمى ọmọ tá a bá ti bí àfidógún pẹ̀lú pé kí ni níta fi bá a padà òun ni kí a pẹran fún ní ọmọ sábìrì ní ọjọ́ kejì ọmọ yẹn èèyàn kàkọ́rọ́ aṣọ ọ̀pọ̀ ẹ̀rù mẹ́wàá ìṣọ́nà tó fún lórúkọ tó bá di ọjọ́ kejì ọmọ tá a bí lónìí àpẹẹrọ ti tiẹ̀ tó bá di ọjọ́ kejì ọmọ tá a bí lọ́jọ́ méjì lẹ́yìn ìgbà yẹn àpẹẹrọ tiẹ̀ náà so oníbèrè ó lè jẹ́ ń tẹ́jẹ́ kó ń béèrè ni pé ṣé òun lè pa gbogbo ẹ̀ papọ̀ kó dìlé eléyìí bí àsìkò yẹn àbí kó ń sun eléyìí wá síwájú bí àǹkà tó mú oníbèrè bèrè nìyẹn na kó dìlé rẹ̀ di àsìkò yẹn kò ń ṣe nǹkan tó wà òkè kó sún yẹn wájú kò ń ṣe nǹkan tí ó wà òkè ẹ̀sìn mú nǹkan ilé tó bá wà ṣe mú ilé ẹran ni ó pa ẹran tó ní pa ní bóòlù wàá ṣe ṣe ẹran tó bá pa á tán ẹ̀sìn dákẹ́ lórí ẹ̀ wọ́n ṣàtìmọ́ lọ dànù ó lè ṣe ní tútù náà kókun fáwọn èèyàn ó rẹ̀ lè ṣe kí ni o lè mú bí dájú rẹ̀ kó kó sínú fíza kó mọ jẹ́ díẹ̀ díẹ̀ kó mú dájú ó kú kó fi tọrọ bá a láyé lè bí kó pa àwọn èèyàn o lè ṣe ráìsì sí owó ẹ̀rọ ayọ̀ o lè ra drinks náà sí owó ẹ̀rọ ayọ̀ ṣùgbọ́n tó rò bá yọ ẹ̀sùn làágbọ̀ ọlọ́run kò síbi tó sọ pé kó dẹ̀ ṣe ráìsì kan kó fámọ́lá kù kò síbi tó sọ kò sí tẹ́kìtì sọ yẹn murtahanu bi aqiqati tó bá wà ánú yóò mọ̀ sàbí ẹran ní ká pa ṣùgbọ́n tẹ́ka bá lọ pẹ̀lẹ́bà náà sí pẹ̀lá mọ́lá àbí pẹ̀lú kò sí nǹkan tó burú mẹ́ ó ti fi ga sí náà ṣùgbọ́n owó tá a fi ara ìsì àti owó ẹran sí owó tá a fi ara ìsì ẹ̀sùn ní kò ní kó pa ara ìsì ẹran ní ó pa so mistake tó lè mi máa ń ṣe òun ni pé torí pé kò rówó tí e para ìsìn kò ní pẹran ní àsìkò tán ní kó pa torí pé kò rí owó tí e pàṣíà kò ní pẹran ní àsìkò tí wọ́n ní kó pa wọn ni ó para wọn ni kó para ìsìn wọn ni ó pàṣíà wọn ni ó patẹ́ǹtì wọ́n ní kó pẹran ní so òun náà ní nǹkan mi ló fẹ́ ṣe ìyẹn náà fẹ́ ṣe ó wà ń bẹ̀ ó fẹ́ ṣe ẹran náà ní kápá ìjọsìn nìkan yìí so táwọn nǹkan mi tó owó àti paṣẹ àpá ráìsì bá yọ tí ò bá yọ ṣe ìjọsìn kan ní kó ṣe kókóró bẹ́ẹ̀ ní àsìkò tán ní ká ṣe náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì wọ́n gbà pé kápá ẹran yìí kò ṣe ọ̀ràn yìí nítorí ká pé ẹ̀kọ́ pa ṣáàsọ pé ẹlẹ́ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà pé kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ torí pé kápẹ́rẹ́ àkíkọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ bá fi kí ni àlàáfíkọ̀ mùsàábà wà lẹ́sẹ̀ tó wà jìbà tó dá a ká ṣe ni kò ń ṣe ọ̀rọ̀ yẹn àwọn apá kọ̀ọ̀kan náà gbà pé ọ̀rọ̀ yẹn ni àwọn bíi ibn hazmi bíi sheikh al-albani rahimahullahu ta'ala àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà pé mùsàábà ọ̀pọ̀lọpọ̀ gbà pé kí ni mùsàhábà yìí ṣùgbọ́n tó da kẹ́ láti lè fi kúrò níbi difference of opinion kéèyàn pa pàtàkì tá a bá wo gbólóhùn dáhánù nígbà tí ẹ fi nǹkan dégò mo yá nǹkan lọ́wọ́ yín ṣe wá ní kí mú collateral wa mo wá fi bí ansẹ́t mi mo ṣe collateral tí wọ́n pè nǹkan yẹn pàtàkì gan so kí wọ́n fi kúrò níbi tèyí ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ àwọn àbá sọ òun ni eléyìí sọ́dà a nílé kókó jù náà tàbárí ìpàtẹ ìgbókò ṣe ó pàtàkì ká understand àwọn nǹkan yìí i understand irú àwọn nǹkan yìí gbà ní yóò jẹ́ kí ẹlòmíì lé kókó lórí àwọn nǹkan tó ṣe wípé ordinarily in táwọn èèyàn kó sí tó yẹ kó lè kókó lé lórí ó wà lẹ <coughs> tí ò lè kókó lórí ẹ̀ yóò alẹ́ kòkò lórí rẹ̀ náà ká pa lọ́jọ́ keje òun náà nìkan tó fi dá bọ́ká ní pèyẹ̀ sọ́pa lọ́jọ́ kẹjọ mọ́ ìtí ó kọ́mù láwùjọ wa gẹ́gbẹ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lìkíyà ọmọ pọ̀jọ́ kẹjọ alẹ́ nìyẹn ni táraka sunna ó fi sunna lẹ́ ṣùgbọ́n ẹni tó pa ṣáàlì jẹ́ àbá àlejẹ́ náà ṣá lè jẹ́ a lè jẹ́ a lè jẹ́ ẹran tó pa ní kẹbí ọ̀sẹ̀ tó kọjá yẹn kan béèrè lọ́rùn pípé ẹni tí ó pẹran lọ́jọ́ kejì gẹ́gẹ́ bí súnmọ́ ṣe sọ wọ́n lọ pa ní ọjọ́ kẹjọ ṣé tó wáyé gbá ètò ọ̀sá kí kọjá lè lọ a lọ so ó ti pẹran yẹn ṣùgbọ́n kò kàn pa ní ọjọ́ tí ó wà perfect láti parí so kò ní ṣe nǹkan tí a lè ní lórí ṣùgbọ́n kéèyàn gbìyànjú àti máa ṣe nǹkan bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ṣe ní ká ṣe kódà kó mọ́jọ́ ọ̀rọ̀ yẹn kódà kí nǹkan yẹn kó mọ́ jẹ ọ̀rìn àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn ní ìlú ọ̀rọ̀ yẹn ṣe lè kó nǹkan tí ah, ó fi dà fún ọ so ẹni yẹn kó pẹrin lé lọ́jọ́ yìí kó rẹ̀ pàkejì náà ní àsìkò yẹn lẹ́yìn tó ti pọ́ ti páàlì ó wá wò kókè òun fẹ́ fáwọn ìjẹ ní ọjọ́ wáyé yìí ó sì nǹkan tó burú bẹ̀ ṣapá lè pẹran lónìí sí ẹlòmíì mọ̀ bẹ́ẹ̀ pé ẹran tó wá pa ó lè sọ̀rọ̀ ẹ̀rọ níyọ̀ àbí sọmọ̀ kókè ó yẹ kí n pa ẹran ní ọjọ́ àlàmísì ní ìsìn ọjọ́ àlàgbàlẹ̀ ẹ̀kẹ́ ń pa ṣùgbọ́n tí máa pọ́lọ́jọ́ àlàmísì àmú pọ́lọ́jọ́ àlàrúbá yìí ni àwọn èèyàn wọ́n sábà máa lọ bí ṣe wọ́n lè mọ́lẹ̀ wá ok ọjọ́ tó wù mí àti pé káwọn èèyàn wá jẹ́ ó ní ọjọ́ sapt àbí ọjọ́ ahadi ṣé kò tán burú bẹ́ẹ̀ tó sún tó burú bẹ́ẹ̀ <coughs> torí pé ẹran ẹ̀rẹ́ mẹ́kọ́ ni kí wọ́n jẹ́ tán ní ọjọ́ tó pa òun bá mọ̀ jẹ́ lọ bóṣù kan ní Ọlọ́bìnrin bèrè pé ah, nígbà tí òun fẹ́ travel out of the country wọ́n lọ ṣe visa. Ṣé visa tí wọ́n ṣe fún ah, ìtẹ̀ ló wà lórí visa yìí àmọ́ kò wá kárí orúkọ orúkọ ìlú mi wọ́n ṣe ní pé pé ó lè ṣe wà lọ́wọ́ nítorí nígbà tí òun wá fẹ́ ṣe hajj àmọ́ òun ní intention láti ṣe hajj nítorí òun lè fi irú visa báyìí òun lè tuntun láti pé eh, òun á kàn tẹ orúkọ yẹn nítorí òun náà ló ṣì wà ní wọlébísà yẹn pé tí òun lè ládàá hajj abẹ́kọ́ ní orúkọ ní òun lè ládàá hajj yẹn. nam alhamdulilah salatu salam ala rasulillah abaj tí wọ́n gbọ́ yí dáadáa passport lẹ́yìn yìí rí fẹ́sì that is uh, picture ló wà ní passport ṣùgbọ́n orúkọ míì ni wọ́n ṣe. nam tó wá ṣe pé òun sanwó rẹ̀ kó sanwó ẹ̀ so tó má lò lọ kò sí nǹkan tí ó bàjẹ́ bí áàkì tí ó ṣe àbí ó múra ló fi ṣe ṣùgbọ́n kò wà safe fún security wise náà torí pé ó lè jẹ́ nǹkan tó implicate lọ́jọ́ iwájú ni so kó tètè gbìyànjú àti rectify nǹkan yẹn so kó tètè gbìyànjú láti rectify nǹkan so ṣùgbọ́n tó bá fi ṣe áàjì ni lóògbà tó bá fi ṣe áàjì dáadáa so kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ní security wise kò sí nǹkan tó wà àbúrà torí pé nǹkan ni ó ní orúkọ tó wà rẹ̀ bó tẹ̀ jẹ́ pé ojú ẹ̀ ni ó wà ń bẹ́ so àwọn èèyàn gbà ní wọn a máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì sìn wọ́n lè jẹ́ pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n jọra wọn sorúkọ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ ni so yóò wá lu kíní ẹ̀gbọ́n rẹ̀ àti ráwọn tí wọ́n ń ṣe orúkàn bẹ́ẹ̀ dáadáa náà ọmọ nàìjíríà ni mo mọ kéèsì yẹn tó ṣe wípé òun ó lọ ṣe ṣùgbọ́n rẹ̀ ti ẹ̀gbọ́n rẹ̀ ti wà lọ́rùn tẹ́lẹ̀ so òun lè wà lọ ṣe hajj àwọn méjì lè jọra wọn so ẹ̀gbọ́n yẹn ti tẹ̀kù sí Saudi ó wá fẹ́ wálé torí pé ọmọ ẹ̀fẹ́ ṣe ìyàwó so àbúrò rẹ̀ tóun lọ ṣe hajj tán jọra wọn yẹn ìyẹn sì ẹ̀gbọ́n wa lu pásítọ̀tù àbúrò ó ẹ̀kọ́ wá sọ fún mi pé kí wọ́n ẹni obìnrin tó wà bẹ̀rẹ̀ òun àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti jọ pláàni nǹkan kan ni òun fẹ́ wá sí nàìjíríà padà torí pé ẹ̀gbọ́n fẹ́ wá sí nàìjíríà padà torí pé ó ti tẹ̀kù ní sàwọ́dí fọlọ́n díẹ̀ àbúrò ni òun bá jùwà òun náà fẹ́ tẹ̀kù sọ̀bí abọ́ náà ó bá yẹ ṣe yẹn nítorí òun náà tó lórí ọdún méjì bẹ́ẹ̀ tó náà wá fẹ́ wá léwu bóyá tẹ́kùn náà bá tún ṣe kiri so àwọn funny funny things gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣe ìlànà ọmọlúwàbí ṣùgbọ́n ká ní kó ṣe ìjọsìn pẹ̀lú ẹ̀ ṣó ní ìjọsìn so ìjọsìn yẹn dá dúró tiẹ̀ ṣùgbọ́n wọ̀ lu onílù lọ́nà tí wọ́n gbà ọ̀nà tán fọwọ́ sí so ó wà dangerous fún gbẹ̀gbẹ̀ fún rẹ̀ then ipò bọ́lé tí òfin ìlú yìí tí ó lè takò òfin ọlọ́run ọba orí yẹn bẹ́ẹ̀ kó lẹ́ṣẹ̀ fún orúkọ bẹ́ẹ̀. so bí àwọn tó ṣe yí pé aláwọn wa mínìhà ní Saudi ọ̀dọ́lọ́ school Saudi wọ́n lè ti kọ sílẹ̀ pé age tó ń fẹ́ twenty five years kò gbọ́dọ̀ ju five years lọ òun dẹ̀ yóò ti wọ thirty àbí thirty so yóò lọ ṣe pásítọ̀tù mi yóò gé ejò ọ̀hálẹ̀ irú yẹn nísìn tó bá lọ kẹ́kọ̀ọ́ tó nímọ̀ kéèsì ẹ̀fẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tó ṣe pé ó parọ́ ẹ̀ṣẹ̀ yẹn ń bẹ fún lẹ́tọ́ ni torí pé àwọn tán tó mọ́jẹ̀mú yẹn kalẹ̀ orílẹ̀ náà fi mọ́jẹ̀mú kalẹ̀ so wọ́n wo èjì àwọn táwọn alẹ́ control onírísìn kan ti gbé kalẹ̀ wọ́n wò pé ẹni tó wà ní ríòjì bá ó súnmọ́ kó mọ́ ti níyàwó lápòjúwe ṣùgbọ́n tó bá ti ju èjì bẹ́ẹ̀ ó súnmọ́ kó níyàwó bóyá yóò kàn dàgbà ọ̀rẹ́ lẹ́ni lónìí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó ṣe pé ó lè fẹ́ jẹ́ kiri so tó bá lọ tó rí mọ̀ kéṣù ọ̀pọ̀ ní òun ṣùgbọ́n ọ̀nà tó gbà ṣe ìyẹn ló lẹ́ṣẹ̀ so àwọn kan dẹ̀ pọ̀ gan tọ̀pọ̀lọpọ̀ wa náà ní àwọn والمسلمون على شروطهم وزي يشجر الله واحد نعم أنا أريد أن أبني أني إباوني أبي أن أبني إن شاء الله لا أبني أن أبني أن أبني أن أبني irú èèyàn bẹ́ẹ̀ yóò mọ̀ ṣàlùwàlá fún gbogbo ìrun ọ̀ràn yẹn lọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì torí àdíìsì wàtàwádọ́ yìí likulli sọ̀lá lọ́rọ̀ Imam Malik wàtàwádọ́ yìí likulli sọ̀lá àwọn ògbọ́ yìí sí pọ̀ràn yẹn ni wọ́n gbọ́ yìí sí pé kí ni mustahabu torí pé ẹni ó ń sọ́fà níbi nǹkan tó ṣe pé kò ṣeé ṣe kí ni kò ní solution ti presently ni kó ṣàlù alákan sí kátórí bí ìṣẹ́jú méjì ètò mi ò ti tún kán so túnmọ̀ sí pé àlù aláyẹ̀nà ìtún bàjẹ́ so túnmọ̀ sí pé wàtàwádọ̀ ilẹ̀ kúlì sọ látàní ibi sọ yẹn kò kí ń ṣe pé torí wípé ìyẹn ni ó bá ní ó jẹ́ kí àlù alá rẹ̀ wà pọ̀ ṣùgbọ́n ó kàn fi encourage báwọn ṣe gbọ́ yìí nìyẹn so Allahu eléyìí ni ó tẹ̀wọ̀n Allahu alam tó apply sí ìṣúná ẹni mention ìṣúná. ná gbogbo ẹni tó bá ní salas salasu salas salasu reef ẹ ló apply sí torí pé nǹkan yẹn ti kọjá nǹkan tó ju ó ti ju agbára ẹ lọ so kò ní control sí so ó wà applicable sí ìwé yẹn bẹ́ẹ̀ náà Allahu a'lam. na ẹni tó lè bẹ̀rẹ̀ pé ohun ọ̀rọ̀ sísẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àṣẹ ìjọ kejì ló tún wá ìgbà ohun máa tún wá ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti lò gbogbo ohun tó kù jọ yẹn ló ti ọjọ́ kejì tí wọ́n ti rìn Muhammad sallallahu alaihi wasallam bó ṣe sọ èkó tó bá di ìjọ kejì ló kó kí irun yẹn. wọ́n ní òun ṣiṣẹ́ ní ilé como aqui onde ní fífẹ́ kọ̀lé jẹ́ kó a àwọn ọ̀dọ́ máa ń ṣe iṣẹ́ rẹ̀ àti pé àwọn obìnrin pọ̀ táwọn ọ̀dọ́ máa ń ṣiṣẹ́ rẹ̀ ó wá lé fún òun láti yọjú òun nílẹ̀ kó lọ́dọ̀ àwọn obìnrin yẹn àwọn tí ń bẹ̀rù wípé kí òun máa kó sí fífún àwọn òfin ni ẹ lè advice kí lò. náà irú èèyàn bẹ́ẹ̀ ó máa rẹ̀ ju torí pé ẹ̀sìn ó pa wá láṣẹ náà ni òkú lè mí ní ilé ọgọ́gbìn àfọ́rìhìn àfọ́rò fòròjọ mi ọlọ́run bá ní sọ fún àwọn ọkùnrin gẹ́gẹ́ bí gbàgbọ́ kan rẹ̀ ojú wọn lẹ̀ so yóò fọ́ sí ààrẹ láti máa rẹ̀ júlẹ̀ ẹjọ́ wa tilẹ̀ ó nǹkan bẹ́ẹ̀ ó ti máa ṣẹlẹ̀ sí òun jìnà sí àgbèrè so bákan náà ó ti kún fún ìbẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n tí o bá ti wá rí ṣe kó kúrò níbi tí wọ́n àtàwọn obìnrin tí wọ́n ti fi ọmọ ṣiṣẹ́ pọ̀ so fún àǹfààní rẹ̀ náà ìpìlẹ̀ òun ni pé ọkùnrin ní máa lọ ṣiṣẹ́ so obìnrin tó wá síbi tí ọkùnrin wà òun ló ṣe kíni ló ṣe àyànjú ọ̀wà sotori pé ọkùnrin gangan òun yóò fi di obìnrin tó a ní kí ọkùnrin fi iṣẹ́ lẹ̀ fún obìnrin ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n táwọn obìnrin yóò rédí àti ìpìlẹ̀ ẹ̀kọ́ tó ṣe pé wọ́n fẹ́ wá pẹ̀lú wọ́n fẹ́ wá bí iṣẹ́ yẹn náà òun dẹ̀ ni ó kó àdánwò látara arúgbó bẹ́ẹ̀ èyí tí ìfowó lọ já sí ìdìnà ṣíṣe kó fi ṣẹ́ yẹn lẹ́kọ̀ọ́ wá iṣẹ́ mi ọ́ ìfọ́ yẹn kó gbogbo ọ̀nà tó lè fi máa rẹ ojú òun lẹ sọ̀rọ̀láwà rẹ̀. ní ojú sẹ́ríà kí ni tí a ń pè ní àṣìṣe àlùfáà àti pé lóṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sán ni àwọn ọmọkùnrin ń ṣe àṣìṣe àṣìṣe kí ni sẹ́ríà pè láṣìṣe kẹ́ẹ̀ alukatọ òun náà ni dídò sọwọ òun ni tó bá ti yàtọ̀ sí èyí tí a ṣe bó ṣe yẹ ká ṣe so tó bá ní katọ ni ìgbà míì ó lè jẹ́ nǹkan tí ọ̀nà tó yàtọ̀ sí bó ṣe yẹ kó ṣe ó dẹ̀ ṣe ní ìmáàmà ṣe àbí àmàmà ṣe àmọ́ túmọ̀ sí gbà mí gbà mí dẹ̀ ni àmọ́ túmọ̀ sí pé nǹkan téèyàn màmá ṣe ni ṣọ́rọ̀ mi so àmọ́ túmọ̀ sí méjèèjì torí ẹ̀ wọ́n ní àpọ̀ ó ṣe mistake ìyẹn táwọn afẹ́ lò lọ́pọ̀lọpọ̀ ọgbà fún ntẹ́ umama shi, wọn ní khatia that is nǹkan yẹn O gbé gbági ṣùgbọ́n ó gbé gbági ní ti àìmọ̀ọ́mọ̀ ni so ní ti àmọ́ọ́mọ́ tó ló jẹ́ pé wọn ní khetu wọn mọ̀ pé ní ẹ̀ṣẹ̀ that is nǹkan tí yẹn gbé gbági ní títí àmàmà gbégbági so wọ́n pè ní títí o so wọ́n rẹ̀ lógbólóhùn kátọ̀ ń gbà náà fún kàtí yẹn wọ́n ṣe so alkátọ̀ òun náà ni gbégbó sọ ìdàkejì tí ó correct òun ni kátọ̀ ó lè wá jẹ́ nǹkan tí yẹn máa máa ṣe ẹ lè jẹ́ nǹkan tí èyí máa máa ṣe so kò yẹ ní ẹgbẹ́ ọlọ́run

نزل تحريمها من خمس ìkàmárùn òun ni ọtí ni ìjẹ́wọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ ṣúkà wọn déètì bálì wheat àti àbọ̀tí ah, ah, ah, dárúkọ déètì grave so àwọn nǹkan márùn ṣùgbọ́n wọ́n ní wàlhámùrù ma khamara al-aqla bí tí mo lọ nìyẹn wàlhámùrù ma khamara al-aqla ìgbàgbé ní khamuru tọ́nà ọba kọ wa tó ní ká mu ma khamara al-aqla onígbòkú tó bá ti bu so nǹkan tá a bá máa fi sí mú tí ó affect ìlàkà ìwà ni nǹkan tá a gbọ́dọ̀ so ìmọ̀ fitaba eléyìí nǹkan tí ó bá mu torí pé nǹkan tó máa affect wa ni ṣùkọjọ bó ṣe jẹ́ wọn láwa. ọjọ́ òun bẹ fún ẹni tí ṣáájú imam lórí ọ̀hún. ó ṣáájú imam. ó imam lórí ọ̀hún bí ó ń imam lórí ọ̀hún bí ó ń imam rẹ̀ pọ̀. ẹni tó bá máa mọ̀ ṣíwájú imam rẹ̀ pọ̀ kò ní o kò ní o ṣùgbọ́n bá ṣe kó ṣe mistake ni kó padà sí lẹ́bù tí mọ́ mú wa rẹ̀ ní ṣe sojú ní sáwù tó bá ṣe kó ṣe mistake ṣíwájú tó máa mú ṣùkùnlẹ̀ ìwé náà ṣe gbọ́wọ́ láwà ní ìbáyé wọ́n ti bẹ̀rẹ̀ sọ pé àwọn fẹ́rẹ̀ àtúntò ni wọ́n dárúkọ oorun sínú àwọn kan tí ó padà lọ sọ pé kó padà lájẹ́ ẹgbẹ́ bá wa ṣàlàyé. mo ti ṣàlọ́ alákẹ́ ni ẹ tó dé kí oníbèrè tó dé ó ti ṣe àlàyé rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك